lórí ọ̀rọ̀ sí ire lèmi sì fẹ́ mú báyìí wọ́n máa ń ní ká sọ pé ẹ ti jẹun kánú sìn àbí ṣé ẹ máa fọwọ́ sọ̀yà pé òkè o kọ́ sọ máa ní ẹ tó bá jẹun kánú náà ló ṣàmà wò pé òkè mo ti jẹun mo ti kánú o òkè jẹ́ ń fún ẹni lágbájá náà lòjọ mo ti jẹun mo ti yóò jẹun fún òkè ṣé ká sọ pé j1 ṣé ẹ ti jẹun kánú. <laughs> ẹ má borí ọlọ́run mọ́ra ó yá ẹ jọ ẹ má borí ọlọ́run mọ́ra. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àwa náà lè ṣiṣẹ́ ṣiṣẹ́ ìdébì kan kàdẹ̀ tó wá ní pé kàdẹ̀ tó wá rí pé òkè o àwa náà ti try kàtó wá invest lórí àwọn míì àwọn adúpẹ́ lọ́wọ́ ọlọ́run alihamudulilayi adúpẹ́ lọ́wọ́ ọlọ́run alihamudulilayi àwọn ẹ̀jọ̀ má bínú ọbọ̀ mi yín ọba orin yẹn mm. ẹ̀jọ̀ kí ló bí ṣé ẹ̀yin fúnra yín lẹ lẹ́kọ̀ọ́ wọ pé ọba ni mí ilé mm. ẹ̀kọ́ máa pè lọ́ba orin ẹ̀dẹ̀kọ́ ní ìmọ̀ ábọ̀mù yẹn bẹ́ẹ̀ yẹn gbìn àbí àwọn èèyàn lọ́wọ́ pé ọkọ̀ bàbá ti rí yan ọba mm. kábíyèsí lẹ́sìn <laughs> lọ pé ẹ̀jọ̀ kí nìkan tó bí táìtù àbọ̀. èmi jẹ́ èmi jẹ́ gẹ́gẹ́ èèyàn kan tó ṣe pé àwọn tí mo gbọ́rọ̀ sí lẹ́nu jùlọ ní fans mi hmm. mo lè mo mo lè tó bá ní jẹ́ wọn lágídí àbí jẹ́ wọn stubborn àwọn fans ni because kò tó bá láwọn fẹ́ mo máa bá wọn fẹ́ àwọn náà wọ́n lè wọ́n lè di lọ́yọ̀ kan wọ́n ní ok o Banuso làfẹ́ o fídíò Banuso làfẹ́ rí tábà ti rí fídíò Banuso àfẹ́ rí kankan ó ní táàmì mo ti ṣe àwọn mistake kan tẹ́lẹ̀ rí mi ò gbọ́rọ̀ sí mi lẹ́nu mo dẹ̀ mọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ after hmm. tèmi gan ó wá dà pé waste of time waste of investment hmm. so tó bá ní ó pé o tí bá kàn tí bá kàn ní ó ké o tí mo tweet or tí mo fi pictures orí Instagram ok what is the next video you want to see or what do you want the title of this new album to be? You know, just pick a name or you know, suggest. You know, nǹkan tó bá láwọn mi mi mi ti èmi ti mo ti understand iṣẹ́ tí mo ṣe ju tẹ́lẹ̀ lọ. Hmm. tó bá ṣe láwọn ṣe fẹ́ ni mo ṣe máa ń ṣe torí at the end of the day gbogbo orin tèmi kan kì í ṣe fúnra mi kì í tẹ̀ ṣe fún family mi. bẹ́ẹ̀ni. family ti family mi bára cd mi how many copies mo fẹ́ tà. <laughs> àwọn tá à ń kọrin fún àwọn ló àwọn ló ní àwọn ló ní decision àwọn ló ní final. àwọn ló ní eh, final say final say. ẹ J1 ẹ mo fẹ́ mo fẹ́ béèrè ìbéèrè kan sí àmọ́ tí n bá ti béèrè a máa lòkè lágbọ̀fẹ́ ká tó wá padà wá sórí ìbẹ̀rẹ̀ <laughs> ẹ ń sọ ẹ ní pé ẹ ti ní pé àwọn fans yín àwọn ni wọ́n máa ń determine most of àwọn nǹkan tí ẹ máa ṣe nǹkan tó bá sọ pé àwọn fẹ́ lẹ máa ṣe fún wọn ẹ wá sọ nínú ẹ sọ wípé ó ti nígbà kan tó ti sàn kankan rí tẹ́ ẹ̀ ṣe tẹ̀dẹ̀ rí nínú àwọn ìyá ẹ̀ díẹ̀díẹ̀ màá fẹ́ kí màá fẹ́ kẹ́ ṣí ẹ̀ bí ò tiẹ̀ jẹ́ púpọ̀ ẹ mọ̀ little experience nǹkan táwọn fans sọ fún yín pé kẹ́ ṣe tẹ̀dẹ̀ gbọ́rọ̀ sí wọn lẹ́nu tó wá jẹ́ pé ó wá bounce back ó ti yà mọ́ gbogbo ẹni tí wọ́n délé PJ1 kí wọ́n tó wá padà sí orí nǹkan tí mo ṣẹ̀ bèrè tán sí ẹ jẹ́ ká dókè lọ à ń